láti gbàgbàdà ìjàkánná. dàwa gbọ̀ngbọ̀n tiwa gbọ̀ngbọ̀n ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. omi làgbà omi jù wọ́n lọ omi làgbà omi jù wọ́n lọ omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́n yọrí tẹ́lẹ̀ lọ ẹni fojú dodo omi á gbé lọ omi làgbà sinimá tán sọ. Ṣẹ́ríkí múvì ọ̀gá àgbà bíbí káṣẹ́ sinimá corporate pictures ló gbé jáde àtigi àtọ̀pẹ́ ti gbó ti ju omi la gbà. omi tó ń gbó didi èèyàn tó ń gbó didi ilé tó ń gbó didi ìlú lọ. omi tí ò lápá tí ò lẹ́sẹ̀ tó ń wọ̀yàn rìn gẹ́rẹ́rẹ́. fọlájára dé àtàwọn tiẹ̀. ọmọ olúwẹ̀rí màgbọ́ òjò tó ń bá wọn jà tó ń bá tòde bàbá wọn lọ. ọmọ ayé ni mí mo ti báyé jẹ mo ti báyé mu ọmọ ilẹ̀ ni mí èmi gángan lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ mo dé mo wá gbéná wojú ẹ̀kún ẹ̀ ní èmi rèé kí ló pè mí sí. ìwọ àlùmọ́tò gbogbo ọ ìwọ. dá padà omi ń bínú lọ́wọ́ kẹ́ni tí o mọ̀ wẹ̀ o mọ̀ wọ́dọ̀ alágbálúgbú omi lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n omi á gbé wọn lọ sinimá titun omi la gbà it's a blockbuster. irọ́ ni o lójú ẹ̀mí mi kọ́ o ò lè fẹ́ ọmọbìnrin yẹn. tí ẹ bá state any tangible reason i am sorry mo máa disrespect ìyẹn ọmọ yẹn ni máa fẹ́. ṣé torí pé n tà wí kò tí ì kan ìdílé ẹnìkan kan nínú yín ẹ wá dákẹ́ sí i ẹ dákẹ́ rigidi bí omi àmú. ọ̀yá ẹ wá máa gbé kalẹ̀. wájú written by ọlámídé ọláoyè produced by juliet jato directed by wasiu owó yagaozu starring délé odùlé péjú ògúnmọ́lá madam sajẹ jamiu aziz ọbátidé kevin lẹ́kàn látúnjì ọláyẹmí jimoh yẹn kẹ́m fúnmi awẹ́lẹ́wà bíọ́lá adékúnlé juliet jato owólabí àjàsà mama ereko azizat sọrùmú lùyẹ́ka déwálé túndé sọ́báyọ̀ sírò fẹ́ràn mi ọ̀ yálọ́wọ́ ẹni ètò òdúgbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah! kí ló ṣẹlẹ̀ oúnjẹ wo lélẹ́yìí èmi rẹ̀ pé màálù máa wà ńbẹ̀ tó máa máa ranjú tẹ́mi náà máa máa ranjú. nínú sinimá ńlá ìtàpé àkọlé ẹ̀ ní omi lágbà subtitled in english ó ti jáde báyìí marketed and distributed by corporate pictures seriki movie ọ̀gá àgbà níbi káṣẹ sinimá movie city ami arena shopping complex bọ́ládé ọ̀ṣọ́dì lagos ó tún wà ní koma road multimedia àti mekiri pictures lárẹ́nà ọ̀ṣọ́dì ẹ tún lè rí ìwò lórí youtube kẹ́ẹ̀rí ràn wò sinimá tuntun omi lágbà àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀ ta ló ṣìnà ẹ tó ń pariwo níwọ tó ṣì máa kú síbi tó wà yìí. Ah. ẹ wo ẹ lù pa sí.